ẹgbẹ́ wo yín kúrú máìkì ọ̀yẹ̀ mú báyìí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lọ. ẹ̀jọ̀ Àdúrà máa wọrí màá gba àká rẹ̀ kí n tó lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lọ, ó tóbi pé network yẹn ó stọ̀. Bàbá tí wọ́n kọ́ lè, àwọn ni wọ́n pè ní àdí ní agbègbè Ali Emmanuel. Ali Emmanuel. He's a retired soldier. Lágbègbè Ìdíròkò Làmúlòkò, ó ṣiṣẹ́ uh, òṣìṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n tẹ́lẹ̀ kan tó fẹ̀yìntì wọ́n sì kú nígbà tí wọ́n wà nídìí iṣẹ́ yẹn kó tó di pé wọ́n padà fẹ̀yìntì are we on air? Yeah. we are off air off this one off it let them go there yeah, let me know so lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún ìdúróṣinṣin orílẹ̀-èdè nàìjíríà bàbá ali muhammed ali emmanuel emmanuel ali emmanuel wọ́n fẹ̀yìntì nínú iṣẹ́ ọmọ ológun wọ́n sì kọ́lé sí agbègbè ìdí ìrókò ní amúlòkó níbi tí wọ́n ń gbé ilé wọn náà làwáyé o ilé wọn ní láti bí tó fi dé sàlẹ̀ ń bẹ̀ yẹn bàbá ali emmanuel àwọn ni wọ́n ní wọ́n ní àwọn nìkan wá kọ́ ni wọ́n ń gbé ládùúgbò àwọn àtàwọn èèyàn ni àwọn tí wọ́n jẹ́ landlord landladies ládùúgbò yìí wọ́n wà coordinated wọ́n dára wọn mọ̀ wọ́n ń sọ oríṣiríṣi nǹkan wọ́n mọ ilé kálukú wọ́n mọ ìyàwó kálukú wọ́n dẹ̀ mọ ọmọ rẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ nílé bàbá Ali Emmanuel lẹ́yìn tí bàbá Ali Emmanuel tí wọ́n jáde láyé tí wọ́n gbà wá láàyè tí wọ́n fún wa láǹfààní láti tanná wo fún ìdí kókó ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílé bàbá Ali Emmanuel ẹ kúrò lẹ́sà ẹ má bọ́jú sà ẹ kúrò lẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yín sà. orúkọ tèmi ni àdìsá adémọlá tí mo jẹ alága tó ti kú fi ẹ̀yìn tì ní ìdí òkò yìí. ṣùgbọ́n ẹ ti darí. fún ọdún mẹ́fà. ó di ọdún mẹ́fà. a jẹ́ pé kò sí nǹkan tí ẹ mọ̀ ládùúgbò yìí nìyẹn. bàbá ta ló ní ilé tàwa yìí. bàbá pa Emmanuel Ali. Emmanuel Ali. ẹ ọdún wo náà kó dàdúgbò yìí well that been two thousand and seven. ọdún two thousand and seven. Eh, ẹ ṣe é mọ àwọn ìyàwó wo ló kó tẹ̀lé wọn wá sádùúgbò yìí ẹyọ kan náà àbí méjì. ìyàwó méjì ló bá wọn débí. ìyàwó méjì ló bá wọn débí ìyáálé wọn àti ìyàwó bàbá àlí emmanuel ń kọ́. ìgbà wo náà jáde láyé. last year. last year last year last year june june last year náà jáde láyé ẹ dákun nǹkan tó wá gbé wa wá bí ni pé a ṣe bí èdè kókò a sì wádìí a ní kéèyàn kan ṣojú fún àwọn oṣù kan èèyàn kan ṣubí fún odidi oṣù mẹ́ta oṣù lẹ́lẹ́mbí kí ló wá dé tí kò ṣe wèrè pé ṣe pé bóyá ó dá gẹ́nì gàdí kan máa ń sùn káàkiri wọ́n ló ń sun bí ẹni pé bí náà fẹ́ẹ̀ máa ju ibi tó kù lọ ká ló onítọ̀hún kí ló ṣẹlẹ̀. ọmọ bàbá kan àtọ̀hárẹ̀ máa ń wá tó jó bẹ̀rẹ̀ olóńsùn bẹ̀rẹ̀ ẹ dákun bó ló ṣe jẹ́ gbé ọmọ bàbá náà ni ọmọ wọn àkọ́bí wọn ni. kí ló tẹ́ ti lé pa tọ́mọ bàbá ń sùn ta. àwọn tí wọ́n gbé àwọn kankan sínú ilé ni àbí kí ló ṣẹlẹ̀. ẹ kò yé wa torí gbàtà wà rí pé ọmọbìnrin yẹn ń sùn ta gbogbo ìgbésẹ̀ ni ìlú gbé láì ní kó má fi rí bẹ́ẹ̀ ló gbá akitiyan wá ìgbẹ́ tó já sí náà lè ẹni tẹ́ ilẹ̀ ti bà yẹn ìgbẹ́ akitiyan tó já sí náà lè. ẹ̀yin èèyàn wa bàbá ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà kí ló ṣẹlẹ̀ gangan ṣe ilé tẹ̀ ń wò yìí ẹni tó kọ ó ní bàbá dárúkọ yẹn àbí Emmanuel bàbá ìfẹ́yàwó méjì bàbá yìí ẹ káàbọ̀ sà ẹ̀yin náà kọ́ pè lórí ọ̀rọ̀ yìí. Oríyọmí Òkìkí. bàbá. àdàbí ìgbà tí a. kábíyèsí ọlọ́run yóò máa yí ọ yóò máa yí ọ. bàbá jìnnà dùn yóò dáa fún mi èmi mo kọ́kọ́ pè mí lọ́wọ́ bó ṣe rí gbé lọ́wọ́ bó sì máa gbé Oríyọmí ti dé báyìí òdodo dé òdodo ti olùgbé àti rí bàmí ṣe àtàwọn ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ni ó tiẹ̀ tó ti wà ń sálẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ti lọ rẹ̀ hùn. ẹnìkan bẹ ní bàbá yìí ó níyàwó méjì ìyáálé tó jẹ́ àkọ́kọ́ fẹ̀yàwó wọn ó kú kí bàbá yìí tó kú ṣùgbọ́n ọmọ tó jẹ́ àkọ́bí ọmọ bàbá yìí ó jẹ́ ọmọ obìnrin ó ti ní stroke ó wà partially paralyzed. Hmm ó ní àkọ́bí ọmọ bàbá yìí ìyáálé yẹn ló bí fún wọn ṣe é mọ̀ pé ìyáálé yẹn ti kú kí bàbá tó kú ṣùgbọ́n èmi lẹ́lẹ̀ tí bàbá kú ìwádìí fi yé wa pé ìyàwó ó wá tilẹ̀kùn ilé pa ó sì wọ́ ọmọ àkọ́bí bàbá yìí síta gbangba wọ́n ti tilé bàbá pa ẹ wá wo bí tí àkọ́bí bàbá yìí ọmọ yẹn ẹ wá wo bí tí ń sùn lẹ́yìn tó sun bí fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú òjò nínú òrùn nínú ọyẹ́ ejò lè máa wọ́ bọ̀ àkekè olóró lè máa wọ́ bọ̀ obìnrin ni o gbogbo ará àdúgbò yìí ni wọ́n bẹ obìnrin tó jẹ́ ìyàwó yẹn wípé kó sílẹ̀kùn fún ọmọ bàbá yìí tọ́jú ọmọ ọkọ rẹ̀ àkọ́bí ọmọ àkọ́bí ọmọ bàbá yìí tó nílé gẹ́gẹ́ kó sílẹ̀kùn fún kó wọlé kó sílẹ̀kùn fún o ẹ̀wọ̀n àmọ́ tó tún fọ́ nìyí àwọn ará àdúgbò tó bá tún wá wò pé káwọn ṣàánú ẹ̀ káwọn gbóúnjẹ fún un obìnrin yìí yóò tún wá sọ pé ó tiẹ̀ dá báwọn àwọn tó ń fún lóúnjẹ ládùúgbò ọjọ́ tó bá kú ọjọ́ tó ń bá fún un ní pọ́ìsì tó kú àwọn sọ pé àwọn tí ń fún lóúnjẹ ládùúgbò lọ pa obìnrin yìí tún wá ń pè ní gbogbo ìgbà ó ti ní àwọn tó ń ṣiṣẹ́ fún ládùúgbò ń bí ó wá ń béèrè pé só ti kú só ti kú só ti kú kó lè lọ sí síbi tí wọ́n sin bàbá rẹ̀ sí kó lè fi lé dára tó fẹ́ fi dá ẹ wá wo ibi tí ọmọbìnrin ọ̀hún wà. Àti blọọkù. Àti blọọkù yìí. ibi bẹ́ẹ̀ ń wò tí tán ṣe sílẹ̀ yìí ibi tí bàbá yẹn sùn nìyẹn sàárè bàbá nìyẹn sàárè bàbá àlì Emmanuel nìyẹn sàárè wọn nìyẹn o ọ̀ya ẹ wá wo ọmọ inú o obìnrin nìyẹn o ibi tí ń sùn ní báyìí wọ́n wọ́ kúrò yẹn wọn wọ wá bí ṣé lè sọ̀rọ̀. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kí lorúkọ yín Olúwatóyìn màmá yín ń kọ́ bàbá yín ń kọ́ bàbá yín náà sílẹ̀ yìí ta ló lé yín kúrò nínú ilé tó wọ yín síta. ìyàwó bàbá yín ó wá tilẹ̀kùn lépa ó wá wọ yín síta. ọwọ́ yín sẹ́yìn kùlé ọwọ́ àtìlẹ̀kùn lé pa ilé wa dá wà ń bẹ̀ láì jẹ́ pé èèyàn kankan wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àkọ́bí bàbá tẹ́ ẹ jẹ́ àkọ́bí ọkọ rẹ̀ ẹ wá ń sùta. ṣé ẹ̀yin nìkan ni màmá yín bí ni ẹ̀yin nìkan ni màmá yín bí. Ah pẹ̀lẹ́ kí lẹ wá ń jẹ. kí ni orúkọ ìyàwó ìyá yín tó wọ yín síbí. ìyá kíkẹ́ orúkọ tí wọ́n gangan fẹ́ mu. ìyá kíkẹ́ sànà àwọn èèyàn máa ń pè é. ó wá tilẹ̀kùn lépa nígbà tí bàbá yín kú ó wá wọ yín síta àwọn ẹbí bàbá yín ńkọ́. àwọn kan wà ní mọ̀lẹ́ síta báyìí ni ẹ̀wọ̀n ará àdúgbò yìí máa face problem. ẹ̀sà kò wọ́ọ̀sì tó báyìí kan tó wọ́ọ̀sì síta ìgbà tó ń wọ síta ló ń wọ́ọ̀sì sí mo rò pé àìsàn yẹn ló dá padà sí ilé bàbá yìí. láti ilé ọkọ ẹ ti yọ already ẹ ti yọ already ẹ ti yọ ẹ ti yọ. orí báyìí tẹ́lẹ̀ ó ti ń bẹ́tà ó ń rìn ó ń ṣe gbẹ̀ ìgbà tí wọ́n sòkun bàbá tán tí wọ́n ní àti ìta tó ń sùn lẹ́nu ah, ah. ibẹ̀ ló wá wà fọ́pọ̀lọpọ̀ oṣù Ah, ìgbà wọlé tó ti wọlé kọjá last tuesday lọmọ wa bí first wọn eh? lọ́wọ́ last tuesday lọ́wọ́ gbé wọn síbi àwa pọ̀ torí ìta sùn àtẹgbò òjò òjò ń pa wọn bí tó ń sùn sílé kó wa gbé wọn sí ṣọ́ọ̀bù bíbá yìí bí first wọn fi wá jọ tuesday gbé wọn sí bíbá ọmọ yẹn náà ló gbé síbi àkọ́bí títí wọn lọ́wọ́ last week ìyàwó last week pé kọ́ wá kó. kí ni inú kí ni obìnrin yẹn fi inú ilé ṣe tó fi lé síta. àdúgbò ganan wà tí wọ́n ń kọ́. àwọn ọmọ tí ìyàwó kékeré yẹn kọ́. wọ́n wà wọ́n ti máa rìn. bẹ́ẹ̀ tí wọ́n jọ ń gbé bí o kó tó di pé wọ́n kó jáde. láàzù ọmọ láàzù ọmọ ló ń bá wọn gbé bí ìgbà wà ń bẹ̀rẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé ó lè wà lákòókò yìí sá. àwọn èèyàn ya yín kọ́. àwọn èèyàn ya yín kọ́. ẹ má sunkún. alága amọ̀dàgbẹ́dára ẹ jọ ṣe ti report matter ìfáwọn ọlọ́pàá ṣá. àwọn ọlọ́pàá ò tí ì gbọ́n pa rẹ̀ ṣùgbọ́n àwa gan ní àdúgbò à ń ṣètò àlàáfíà lórí ẹ̀ tó rà pé arábìnrin tó jẹ́ ìyàwó kékeré bàbá rẹ̀ tó ti lépa nígbà tá a pè é àwọn ìtàn táwọn ọ̀gbọ́nú àdúgbò ní ń sọ fún wa ó nílé yẹn o ó ní òun àti bàbá làwọn jọkọ tọjọkọ rẹ̀ àní àwa ńgbà bàbá ń bẹ láyé torí bàbá jẹ́ kan lára àwọn àgbààgbà ní àdúgbò wa bàbá sì dá bàbá dá pọ̀ náà nígbà tó wá di wípé àwa pè é àpè sígbìmọ̀ nínú ilé mi ó wá ní òun àti bàbá náà jọ kọ́ ilé yìí mo nílé kékeré yìí tí wọ́n ń kọ́ lọ́wọ́ yìí nǹkan ó ní bàbá ti ta o mo ní ta ni bàbá tà fún táwa ò fi mọ̀ mo ní bàbá tà lẹ tó sìnkú bàbá sí ibẹ̀ ó ní èèyàn òun lẹ ń tọ́ra. ló fi gbà pé kí wọ́n sì bẹ́ẹ̀. <laughs> mo ní èèyàn rẹ lẹ ń tọ́ra ọ̀rà tí bàbá ò tó kú ni àbígbà bàbá kú tán kò sámọ̀ pé èèyàn òun lẹ ń tọ́ra ìgbẹ̀gbọ́n òun kan wà ń lu owó tí ń sẹ́ndì owó ni bàbá fi kọ́lé yẹn òun lọ páwọn jọ kọ ni bàbá sì ti ṣètò rẹ̀ pàmò tòun ló ní eléyìí ó ní èwo wá ní ti ẹ̀yìn tọ́jẹ̀gbọ́n wọn èwo lòun ní tọ́jà pọ̀ gan ó ní ilé tí ń bẹ níjẹ̀bú àwa ah. ní láti máa pe àwọn èèyàn tí wọ́n tó jẹ́ ẹbí wọn wọ́n nílé ìjẹ̀bú pé bàbá ò nílé kankan ní ìjẹ̀bú pé ní ẹbí ni ilé tí ń bẹ ní ìjẹ̀bú ó dà ń gbà táwa rí bí ọ̀rọ̀ rẹ̀ ṣe rí tójó sì ti dé àti gbégbé sí àlàáfíà láàrin wa torọ ọmọ rẹ̀ gan tún ti dé ọ̀dọ̀ wa láàárọ̀ yìí gan ta tó ṣèpàdé pẹ̀lú ẹ̀ obìnrin kan wà tó jẹ́ nurse tóun ń ṣiṣẹ́ ní UCH ìyẹn dáa tá a bá pè é tó jẹ́ ẹbí ti bàbá mo rò pé ọmọ ẹ̀gbọ́n bàbá tàbọ̀ máa burú ló jẹ́ ìbátan ló ń jẹ́ òun da ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ dáa ṣùgbọ́n bàbá kan ń bẹ nínú wọn tí ó ṣe pé tá a bá pè tá a bá ń sọ pé ẹ̀yin sì wà láyé ìnirú eléyìí ń ṣẹlẹ̀ nínú ẹbí yín ọ̀rọ̀ tí ọmọ bá wa sọ a ti rí wípé òun take side ẹ mọ̀ pé kì í ṣe gbogbo àgbà náà ló ṣe fi ọ̀rọ̀ lọ. now láàárọ̀ aláàárọ̀ yìí a ti transfer twenty five thousand naira kì í ṣe pé a mú ní owó community of people of like mind la dá owó yẹn jọ wípé tí wọn ó fi wá ilé fún arábìnrin ṣùgbọ́n nínú ta wá gbọ́ ọtí nọ́ọ̀sì yẹn sọ fún wa ó lẹ́ni tó jẹ́ àrẹ̀mọ ìyàwó kékeré yẹn ó ló ti kó fifty thousand wá fún òun náà o wípé tí a bá ti rí ilé ọmọ màmá yẹn dẹ̀ ń sọ pé ọmọ tóyìn yìí tó jókòó yìí ó ní létà ń rí pé one hundred thousand ni pé sixty thousand owó ilé agent fẹ́ gba forty thousand àwa ní pinọ́ọ̀sì yẹn tí wọ́n lọ ṣèwádìí wọ́n dẹ̀ láti ṣèwádìí pé bí agent sí ló ń fẹ́ gbà nù wọ́n wá lówó tí kíkẹ́ tó jẹ́ àrẹ̀mọ ìyàwó kékeré tó mú wá jẹ́ fifty thousand àwa náà wá obìnrin tó ti lé ni o ètò ti lé pa àrẹ̀mọ rẹ̀ èyí tí àwa náà wá fi twenty five thousand kún ní àárọ̀ àárọ̀ yìí náà ni a sẹ́ni twenty five thousand yẹn nọ́ọ̀sì yẹn ní àwọn náà gbégbèsè láti wá twenty five thousand tó kù nínú ìpàdé wa ní landlord association agbègbèsè torí bàtà àti parábìnrin tá a rí pé àwọn nǹkan ti ń sọ fún wa nǹkan tí ò jọra wọn ni ọ̀hìn ló fà á gbogbo in fact tó bá wọ àdúgbò nísìn kò sílé kankan tó lè wọ nínú community àwa rí pé owó ìtàn tó sọ fún yín ẹni kó wá defend ẹ láàrin kó yọjú kò lè yọjú tó sọ pé wọ́n ti talé wọ́n ti ṣe pé kó wá defend kó kó dọ́kúmẹ̀ntì wa. so kò yọjú di bá a ṣe ń sọ̀rọ̀ yìí èmi ò tiẹ̀ mọ̀ àmọ̀ bóyá alẹ́ rẹ torí ìjẹta àbí nǹkan lèmi rí blọọkù tí tó ń yọ ní mo ok wọn ah, ní àlébọ̀ wọn ní blọọkù ọmọ ti pa ní wá ní wọ́n tó ń yọ ah, blọọkù ah. síbẹ̀ so bí ẹ bá lè bá wa pè é yóò lè sọ wípé bọ́rọ̀ lè sì jẹ́ o eh, àti stọ́ọ̀fù àti àti lé torí mo gbà pọ̀ gbọ́ pé nílẹ̀ Yorùbá tí èsè di igi kan bí ó yẹ kù bá kú gan-an wọ́n sápè fọ́nà méjèèjì tó wá sọ wípé àwọn ọmọ tòun ló ilé gbogbo ilé méjèèjì tó tó fi wá ń parọ́ fún wa wípé ẹbí ìhun lọ́ra ilé yẹn. tí sì wá sìnkú bàbá bẹ́ẹ̀ mm, ẹbí rẹ̀ náìsì gan ni náìsì lẹ́bí wọ́n ń jẹ́ alákò méjì. ìyá ọmọ mm. ilé mm. ìlú kan náà ni pẹ̀lú bàbá. ìjẹ̀bújọ ni wọ́n. ìjẹ̀búgbò ni wọ́n. Eh, ìyá ti bí yẹn ìjẹ̀bú jẹ̀sà. oko méjèèjì ẹ já ṣe báyìí sá ẹ dákun ó wù mí kí n ní nọ́mbà obìnrin yẹn lọ́wọ́ kí n pè é gbogbo ọmọ nàìjíríà fẹ́ gbọ́n tí ó sọ ọ̀rọ̀ ti di méjì báyìí sá alákọ̀ọ́kọ́ ni pé ibi tí obìnrin yóò kọ́kọ́ máa gbé ná ẹni àti rí twenty àti rí seventy five thousand so tá a bá gbé síbẹ̀ yóò sá máa jẹ àwa náà fún fifty thousand so owó yẹn ó kọ́kọ́ pé ná yóò máa lọ gbé ibi tí yóò máa gbé so tí a bá ṣe bẹ́ẹ̀ yẹn àwa fẹ́ fight battle yẹn. tí òfin nílé àjẹmọ́ ẹni tọ́ra lé àwa fẹ́ mọ̀ so ìtọ́sọ lẹ́ẹ̀dì tó obìnrin yẹn náà a fẹ́ mọ̀ á ah, lè sọ pé torí ipò tó wà yìí kí adé jẹ́ gbé náà ṣé bí èèyàn ló náà tí ọba sá ti kú tọ́lọ̀ ọba ṣe tán àti pa kò lè para ẹ̀ náà. kò lè lọ ọmọ láyé. ó bàbá ìyá rẹ̀ sì làkọ́kọ́ fẹ́ ìyàwó òun náà sì tún làkọ́ bí bàbá rẹ̀ báwo ni ìyàwó àti bàbá ṣe kọ́lé ṣé ìyálé ò kọntribútì kankan sí ìgbésí ayé bàbá ni tó gùn bàbá fi di ti àwọn ọmọ ìyàwó nìkan tí ìyálé ò rí nìkan bẹ́ẹ̀ ká wá wọ síta nínú rẹ̀ in kó jẹ́ pé oh my god ah, ó mà ṣe o. àṣé ẹ tún wo ìwòye kan tèmi tún wò lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù gan-an ẹ rí wípé gbà tí ó fẹ́ẹ́ sìnkú tí ó pòsíṣẹ́ dóró náà ló pòsíṣẹ́ ibi tí wọ́n ó sìnkú sí èyí tí ṣọ́ọ̀bù tọ́jẹ́ tí màmá ọmọ yìí ọwọ́ àwò pé iwájú ibẹ̀ ni kí wọ́n wá sí sàárè sí so títí ẹ̀ ní eléyìí so ó mì wípé ó ti ó ti bẹ̀rẹ̀ plan re o ti o ti o ti plan gbogbo nǹkan tó fẹ́ ṣe láti bàtí pẹ́. ìlú ni ẹ lọ sí ọmọ ìjẹ̀bú ìlú wọn náà. ẹ kò jẹ́ mo ṣe ṣe wọ́n sọ fún bàbá pé kò sáré rẹ̀. ó ti bẹ̀rẹ̀ ti pẹ́. èmi gan pásítálì táwọn ẹ̀ sì pé kí àìní ìnígbà kan nígbà ìnìyàn gbé kò sí kò màmá yẹn láti kó sí bàbá nínú wọ́n sábà lẹ́tà láti secretariat ní ministry of justice ọlọ́pàá àwọn ọmọ mi ń bẹ̀ pé mo pé mo intimidate wọn pé mo wọ́n ṣàpàrọ̀ yẹn mọ́ mi so mo láti lọ síbẹ̀ láì lọ defend àwọn nígbà tí mo débẹ̀ mo sọ fún wúmà yẹn pé ẹni tẹ́ sọ because ẹni wọ́ọ̀sì gan tẹ́lẹ̀ o wọn lè sọ̀rọ̀ wọn lè ṣe ẹ̀kan wọn á tọ̀ sára wọn táyì ni wọn ti ń wà òkè ọlọ́run ti ń ṣe pásítọ̀ bí wọn gbàdúrà ṣe fún àtẹ́kẹ́kẹ́ ọ̀fà oúnjẹ ibi tó ti gbé lọ sí tẹ́yàsì mo wá pé wúmà yẹn mo wá ní ṣé níṣẹ́ dá ẹni yẹn mọ̀ mo ló fi ń sọ̀rọ̀ ní rárá pé kò sọ̀rọ̀ wá pé fún mi lẹ́nu wọ́n sọ pé bàbá nítorí lè ṣe báyìí ẹni tó ń ṣàánú fún ọmọ yín tẹ́tí wọ́n á fojú ẹ̀sùn ó máa ń kàn fa kíńspa yìí ni so bàbá wa sọ statement kan tó dẹ́rù bàmí jọ yẹn bàbá wa ní pásítọ̀ èmi náà kọ ìyàwó mi tó gbé mi sílé ni hmm. àtijọ́ yìí yóò bá ńlá hmm. ṣe mọ̀ mi so this thing is second lieutenant ni bàbá yẹn ní nàìjíríà ẹ̀ àmì àṣejẹ́ that bàbá was there was ẹ jọ sáré ní nọ́mbà ìyá yìí. nọ́mbà rẹ̀ ò sí lọ́wọ́ mi ti nọ́ọ̀sì tí ó jẹ́ mọ̀lẹ́bí wa yẹn. ó ní nọ́mbà tiẹ̀ lọ́wọ́ ẹ bá nọ́mbà màmá láwágbó fún wa tọmọ wa lọ́wọ́ lọ́wọ́ ni mo lè jáde fún wa. ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ mọ̀ fún mi nọ́mbà kankan sí mo mọ̀ fáwọn tó níbí pọ̀ ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù pé àwọn tí wọ́n sọ fún pé lágbájá ló forí yọ ní nọ́mbà rẹ̀. ó ti ẹ̀ wọ́n ń ṣe pé wọ́n ní bí wọ́n bá ti gbóúnjẹ fọ́nrán arábìnrin yìí yóò máa wálé yóò wádìí ẹni tó gbóúnjẹ fún yóò máa ṣépè fún yóò máa ṣépè fún. ẹ dákun ẹ jẹ́ fi nọ́mbà mi ta kẹ́ ẹ jẹ́ kí nọ́mbà yẹn ó dún lórí fóònù mi nígbà tí ó bèè da ẹ tí bèè tí bèè dé ọlọ́run ṣògo. ẹ ń bá ti ní nọ́mbà. ẹ tó bá ti ní ẹyẹ kan rọra send ẹ sí mi kí n tó dọ́lọ́ ṣògo. kẹsì kọ́ síbẹ̀ kẹ́ kọ́ sábẹ̀rẹ̀ pé nọ́mbà ẹ kẹ́kẹ́ pé nọ́mbà obìnrin tẹ wádọ̀ rẹ̀ tẹ̀ ń wálẹ̀ kan nọ́mbà ní o ẹ̀ẹ̀kan kí n tó dé láti di ìrókò kí n tó dáná ṣùgbọ́n ẹjọ́ torí fóònù mi mo mọ̀ pé wà lọ yín ẹ tí ó fún mi ni. kíni nǹkan kíni òsì. àwọn òjò ẹ̀jẹ̀ ló tó ló kọ́ lọ nígbà wá dé àlá nígbà wá bẹ̀rù àlẹ́kọ̀ sọ ní bá gbọ́ sọ àlẹ́ àwọn ọ̀bẹ. Zero eight one zero eight one eight six eight seven seven three six two. eight six eight seven seven three seven three six two. oh eight one zero eight one eight six eight seven seven three six two. nọ́mbà mi nìyẹn ṣé n tún pè. zero eight one eighty six eighty seven. 73, 62. É chegando. Graças a Deus, tá alguma coisa. Traz, traz o Thank you. ẹ ṣe o ẹ ní ọkùnrin àṣẹ kan o.